wo ti ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ TB Joshua ṣé yóò tó fún ní làákàyè láti ronú pé irú ayé wo la bára wa yìí ẹ̀sìn náà là ń sìn yìí àbí bínú ọlọ kí ló mú BBC tí a fi ṣe documentary lórí investigation wọn lórí TB Joshua àwọn ọmọ bìrìtìkó tí wọ́n wà ní àwọn tó sọ́ọ̀bà àdánwò yẹn wọ́n pọ̀ ni bẹ́ẹ̀ náà lọ́mọ South Africa synagogue of the world ilé ìsìn kan ni kírísítẹ̀nì sábà pe ilé ìjọsìn wọn ní sínágọ́gù sínágọ́gù kó sí àárín àwọn àtẹ̀lé ànábì Musa pẹ̀lú àárín àwọn ẹlẹ́sìn christianity ẹnìkan dé ó pe tiẹ̀ ní synagogue of all nations gbogbo ayé sì bá gbà bẹ́ẹ̀. bó ṣe pákéjì ara ẹ̀ láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ bíi tẹrú ọlọ́run kan tí mo máa ń sọ yẹn ni ìwé tó kà is wúruwúru to the Allah. ìmísí ọlọ́run tó ní wúruwúru to the answer. Allah. pípé èèyàn sójú ọ̀nà ọlọ́run rẹ̀ wúruwúru to the answer. Allah. èyí tó kọ́ ní ilé ìsìn is wúruwúru to the Allah mo ń sọ eléyìí mo ń rìvásì gbogbo tó wà nínú dọkumẹ́ntìrì BBC News tí wọ́n gbé jáde lánàá ọ̀rọ̀ yẹn báyàn nínú jẹ́ ẹ lọ wo bó ṣe ṣe ayé àwọn ènìyàn ẹni tó bá rí full documentary yẹn full documentary yẹn lọ sí bíi fifty three minutes ẹ wò láti bẹ̀rẹ̀ dópin bẹ́yàn bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ẹ̀kún ọgbọ́n yàn ní tó bá mú BBC tí wọ́n farabalẹ̀ ṣe investigation ṣe documentary bẹ́yẹn ẹ yóò rò wípé ìjọba nàìjíríà ọlọ́pàá nàìjíríà iṣẹ́ ti bẹ̀rẹ̀ ibi yẹn ó parí sínú wọn nígbà tó bẹ̀rẹ̀ síkú àwọn èèyàn jọ ó ń pè wọ́n wípé òun ní miracle miracle ń bẹ lọ́wọ́ òun àwọn tí wọ́n wá jọ gbé kinní yẹn kalẹ̀ àwọn ni wọ́n jáde wá sọ̀rọ̀ ẹni tó jẹ́ chief editor ẹ̀ tí ẹ́dìtì gbogbo fídíò ó jáde ó sọ̀rọ̀ ó láre ń jí ni gbogbo ń táwọn ṣe. ẹni tó jẹ́ chief supervisor ó jáde ó sọ̀rọ̀ ó ní ààrẹ ń jí ni gbogbo nǹkan táwọn ṣe. tẹ́ bá ń gbọ́ ọ̀rọ̀ TB Joshua ọ̀rọ̀ ẹ̀ tutu lára ara ẹ̀ gan tutù ó jẹ́ntù lójú ó jẹ́ntù gan ẹni tó jẹ́ chief supervisor àti òyìnbó kan tó wá láti Britain tó àlẹ́ẹ̀jì wípé ó ń rèpù ọlọ́run ló mọ iye ìgbà tí máa ń rèpù àwọn táwọn òdẹ̀ tó bẹ́ẹ̀ ká wọn sọ̀rọ̀ ó lọ́lọ́run ó ní we thought we are in heaven not knowing that we are in real hell. Allah ẹ wo bó ṣe ṣe ayé wọn wọ́n ní majority miracle táwọn máa ń ṣe yẹn ìzídàkẹ́nìkan wá kó jẹ́ arìnjí ẹni tí ò rọ lọ́wọ́ rọ lẹ́sẹ̀ kó gbowó kó dẹ̀ ṣe tiẹ̀ kó lọ kó nawọ́ kó pariwo ẹ bá mi kó lúwa o olúwa TB Joshua ọ̀kanu ó láwọn ní emergency unit nínú chọ́ọ̀chì àwọn pé emergency yẹn bí hospital ló jẹ́ àwọn tí wọ́n bá sick tí wọ́n bá ìrànlọ́wọ́ wá wọ́n á ṣe test fún wọn àìsàn tó bá lè gbádùn àìsàn tó lè lọ bí àwọn àìsàn kéékèèké bí egbò àdá àjínná tàbí nǹkan míì tó jọ táwọn bá rí bẹ́ẹ̀ yẹn àwọn tìtẹ̀ tó bá jẹ́ pé yóò gba ìtọ́jú àwọn wàá lọ kọ report hospital report míì pé ẹni yìí cancer ló ní o nígbà tí ò ní cancer tó bá ti wá gbádùn tán àwọn á gbé placard lé lọ́wọ́ nígbà táwọn ti ṣúọ wípé eléyìí ó gbádùn àwọn gbé plákàdì lé lọ́wọ́ yóò kọ síbẹ̀ pé man of God heal me òun ní cancer. tó bá gbádùn yóò tún wá ṣèdúpẹ́ àmọ́ àwọn táwọn bá test táwọn bá rí pé original cancer lélẹ́yìí hiv original lélẹ́yìí àwọn ò lé wọn dànù ni àwọn ò ní olúwa ọ̀ràn wọn sí wọn àwọn kò dẹ̀ jáde pé àwọn tẹ̀ ń wò yìí àní ò ta fa sókè ẹ̀dá tó ta fa sókè yìí tó borí ọba ayé kórí ẹ̀tọ́run wò ẹ́ o ẹjọ́ ń bẹ lọ́rùn àwísùn kan. ẹjọ́ ń bẹ lọ́rùn àwísùn kan bọ́ba ayé kórí ẹ̀tọ́run wò ẹ́ o ẹjọ́ ń bẹ lọ́rùn àwísùn kan. ẹjọ́ ń bẹ lọ́rùn. Se mírẹ́kù nìyẹn ó ní tẹ́nìkan bá wá wà tó lówó tọ́lọ́lá àwọn ra information lẹ́gbẹ̀ẹ́ ni information yẹn ni ó fi gba ìmísí prediction wọ́n ra information lẹ́gbẹ̀ẹ́ ni ẹ lọ wo documentary yẹn ọ̀rọ̀ kún bẹ́ẹ̀ ẹni tó jẹ́ chief supervisor ó ní ìgbàgbọ́ tóun ní láti bẹ̀rẹ̀ ó lóun mọ̀ pé táwọn ń ṣe ìfẹ́ kìíní bẹ̀tí n tó sọ fóun ni pé àwọn ń lò láti fìdí ẹsẹ̀ àwọn èèyàn rinlẹ̀ níbi lójú ọ̀nà tolúwa káwọn èèyàn lè pọ̀ lójú ọ̀nà tolúwa làwọn fi fẹsẹ̀ wọn rinlẹ̀ o fẹ́ẹ̀kì ni lóòótọ́ bẹ́ẹ̀t àwọn àtúgbà ìbùkún níwájú olúwa ó ní tó dáhùn dúró nìyẹn. wọ́n dẹ̀bi kan nínú wọn pé ńgbà tó ti mọ̀ bẹ́ẹ̀ kí lóde tó kúrò ó lóun ti ẹ̀mọ́ tí òjò wọn lè kúrò. ẹ wo ohun tó ṣẹlẹ̀ Ah, Yaruba jawari ilimi lawa bubihi. Ladani na sumema ya buduli wafana. Ladani na sumema ya buduli wafana. Ẹ wo ń níjọ́ tí apá kan sínágọ́gù tó wó. yàrúbà jáwàrú ilé mẹ́rin. lóní àárọ̀ yìí ìjọba nàìjíríà ò ní rẹ́kọ̀dù iye èèyàn tó kú níbẹ̀. láwa bù bí. wọ́n lẹ́nìkan tóun yè nínú kinní yẹn ó wà lórí òkè guest house yẹn majority àwọn tó ń wá fún ìgbàlà guest house yẹn náà ń dé sí. ọkàn fura pé kinní yìí ń shake bó ṣe jump nìyẹn nítorí náà fi yọnu wọ́n wá láwọn tí wọ́n kú ń bẹ̀ kò sí rẹ́kọ̀d emergency ìjọba tó wá ambulance ìjọba tó wá lọ́sàn-án ìwọ̀nba díẹ̀ ní ẹjọ́ ṣe ó lálẹ́ làwọn tó ṣe tó pọ̀ jù bẹ̀ pẹ̀lú ambulance ti ilé ìjọ àwọn orí tó fọ́ ọwọ́ tó gé ẹsẹ̀ tó gé ó sọ tọmọ ẹ̀dọ̀ kan tí bíríkì mú lẹ́sẹ̀ tó jẹ́ pé zoo táwọn fi kíní tí wọ́n fi máa ń gégi mọ́ ó lórúkọ tí wọ́n máa ń pè é táwọn àwọn sọ́máìlà tán máa ń lò tó yẹ pé tí wọ́n bá tẹ̀ báyìí á gé igi lẹ́ẹ̀kan náà ó ní làwọn fi gé ẹsẹ̀ rẹ̀ ó lóun dẹ̀ sùọ̀ pé àwọn ò lè tẹ́ẹ̀kì irú aṣọ yẹn láì gbàṣẹ lọ́dọ̀ ẹ̀ ó ní gbà tó dalẹ̀ ó ní gbogbo bọ́ọ̀dì táwọn páàkì kọ̀ sẹ́ni ọmọ bí àwọn kò lọ́dọ̀ la. ẹ lọ wo dọkumẹ́ntì yẹn lórí BBC nítorí wàá bà nínú jẹ́ jù olórí orílẹ̀-èdè Nàìjíríà gbà náà President Goodluck Jonathan òun náà wá bẹ̀ láti wá kí ìwádìí wo ló wá tẹ̀lé ẹni tó fùlù àwọn èèyàn débi pé pírẹsidẹ̀ǹtì bíi mẹ́rin àbí márùn-ún láyé ni wọ́n fi sí náà wá ń kí náà wá ń gba ìwòsàn náà wá ń gba ìdáǹdè nígbà tó mú odidi pírẹsidẹ̀ǹtì Zambia tó lè jáde tó lè sọ yìí pé ibi lòun ti rí ìwòsàn táwọn tán dẹ̀ jọ ń pákéjì ẹ̀ sọ wípé arẹ́njì ni gbogbo táwọn ṣe àwọn tí wọn bá nírú ọpọlọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe tètè fírèmù ọ̀rọ̀ mọ́ra wọn ntí ọ̀jọ́ra wọn wọ́n dẹ̀ tó pọ̀ yóò dẹ̀ jọra wọn. wọ́n ní rìpọ́ọ̀tù wà wípé bíúdì yẹn gangan ò strong tẹ́lẹ̀ èrò tí ń kó sínú ẹ̀ ti pọ̀ jù àmọ́ ńgbà tó ṣẹlẹ̀ tán lójú ẹsẹ̀ ló fírèmù ẹ̀ ó lóun rí a strange aircraft tó kọjá lórí sínágọ́gù ó lóun gangan ni wọ́n fẹ́ ju bọ́ǹbù sí kí nìyẹn ṣẹlẹ̀ lásìkò tí terrorism ń ṣẹlẹ̀ lamẹ́ríkà kò jìnnà sí àsìkò ìgbà tí wọ́n bọ́ǹbù twin tower ó ti sáré lọ mọ́ pé òun ni wọ́n wá ju bọ́ǹbù sí ẹ̀mí mímọ́ ló ṣèfù òun dọ́là ọ̀sẹ̀ àmọ́ rí report aviation lórí pé ṣé lóòótọ́ ni pléènì kọjá lásìkò yẹn strange aircraft wo lọ kọjá lórí sinagogu tó ju bọ́ǹbù sílẹ̀ tíbẹ̀ yẹn fi wó ọlọ́run ló mọ bí rìpọ́ọ̀tì ẹ̀ wà dọ̀là ọlọ́run ló mú yàrúbá jáwó àríyàn lé mi. láwọ àbúbí ládàáni náà súnmí máa yà àbùdúlé wà fàlà ládàáni náà súnmí máa yà àbùdúlé wà sànà. ìgbà tó ń ṣẹlẹ̀ ní sinagogu a lot of people came out to complain bitterly. But nobody is ready to listen to them. But let me say, no authority is ready to listen to them then. Àwọn èèyàn jáde tí ẹ wá sọ pé ntí ń ṣẹlẹ̀ ń bí léwu ntí ń ṣẹlẹ̀ ń bí ọ̀dá kò sọ́tọ́rìtì torí tó listen sí wọn. Ẹni tó jẹ́ chief supervisor Only it seems that the man has bought has bought up the whole system. Tí wọ́n bá lè yanra gbogbo system nítorí ní pé bẹ́ẹ̀ délé ọlọ́pàá ẹ lè rí arrest bẹ́ẹ̀ délé ẹjọ́ ẹ lè rí arrest ó ní kò sí kéèsì tí ó gbèdé police station nítorí pé gbogbo ẹni tí ó wà arrest náà ni wọ́n ń wá fún gbàlà lọ́dọ̀ rẹ̀ ó lẹ́ni tó bá wá ara pálá gbé kéèsì tiẹ̀ dé kóòtù ó nílé ẹjọ́ máa sún ìgbẹ́jọ́ síwájú ni wọ́n ó máa sún gbẹ́jọ́ síwájú ni títí tí ó fi sú ẹni yẹn nígbà ó bá sú ẹni yẹn lẹ́yìn ọdún mẹ́ta ọdún mẹ́rin ni ó sọ pé tó òun sọ̀rẹ́ńdà fọlọ́ báwọn tí wọ́n jẹ́ àṣebi ayé bá sì máa ń pákéjì ara wọn nìyẹn kéèsì tán bá rí pé kò ní fẹ́ fún àwọn wọ́n wọ́n náà bí wọ́n ṣe frustrate kéèsì yẹn tẹ́nìkan ò dẹ̀ ní mú wọn ìyẹn ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀rọ̀ sínágọ́gù ṣé pẹ̀lú gbogbo inflation yìí bí ó ṣe lọ náà ni ìjọba ò ní ní nǹkan kan tí ó ṣe sí àwùjọ àwọn ọlọ́pàá ò ní ní nǹkan kan tí wọ́n ṣe sí kí ló dé tá ní wádìí torí kí wẹ́ẹ̀ mọ́tò ṣẹlẹ̀ mọ́ níjọ mi látìgbà tíyẹn ti ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo inflation yìí ó yẹ káwọn ọlọ́pàá jáde sígboro gbogbo ibi tí wọ́n bá ti ń kàǹpù àwọn èèyàn jọ bí ọgọ́rùn-ún méjì ẹgbẹ̀rún kan èèyàn kán di àwọn èèyàn síbẹ̀ láti lọ wádìí kí ló ń ṣẹlẹ̀ gbogbo àwọn ilé ìsìn tí wọ́n kọ́ sínú igbó bíúdì tẹ́ bá rí nínú aginjù tó tóbi tó fẹ̀ tóun nìkan já dúró ńbẹ̀ ó yẹ kíjọba ti tírèsì kí náà ṣe bíbá àìmọye irú ẹ̀ ti ń bẹ nínú igbó tẹ́ ń ta orí èèyàn ta páàtì èèyàn níbẹ̀ tó jẹ́ pé ni tí ó débẹ̀ gan ẹ̀rù ọba kó tó débẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú aircraft àtàwọn nǹkan míì wọ́n lè rí gbogbo nǹkan wọ̀nyí báwo la ṣe sèfù sí ní nàìjíríà pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n fi dè wá lọ́wọ́ dè wá lẹ́sẹ̀ yìí. àwọn èèyàn sọ fún mi pé ìwọ yóò dọ́lọ̀ mọ̀ ò dọ́lọ̀ mọ̀. bẹ́ẹ̀ tèmi yé mi. wàláì mo fọlọ́mọ bàbúrà seventy percent miracle ti ń ṣẹlẹ̀ ní churches ní nàìjíríà seventy percent nákàlí àbáàdì ti ṣẹlẹ̀ láàrin àwọn mọ́sálásí seventy percent oògùn mo lóògùn mo nígbà mo láwo tí ń ṣẹlẹ̀ rng ní seventy percent. yẹ̀rù bá jẹ́ òórùn ìlímí làwọn àbúrò bẹ́ẹ̀ rí gbogbo èyí tó ṣẹlẹ̀ ẹ dákun kí n kọ́ bọ́ sórí àwọn oníchọ́ọ̀jì kí n tó bọ́ sórí àwọn mùsùlùmí. Allah. gbogbo àwọn tí a máa ń ríran wáì tó jẹ́ pé fítà táwọn èèyàn bá kúnlẹ̀ wájú yín náà lẹ́sì tí máa rí nǹkan wí ah ṣe spirit tí ń bá yín ṣiṣẹ́ kì í sinmi ni. ẹ̀mí ló ní jésù lọ́ làwọn èèyàn kúnlẹ̀ wájú ẹ̀ tó sì rí gbogbo ẹ̀ sọ lójú ẹsẹ̀ ẹlòmíín déwájú jésù ó láàgọ́ ní àkùnrán mi sí ẹ akọ̀nà mi bí kò ṣe sí àgùntàn Ísírẹ́lì ó sọ bẹ́ẹ̀ fẹ́ lòmíì wáì tí ti yín gbóná ju ti Jésù lọ. Allah. each and every time táwọn yẹn bá ti ń kúnlẹ̀ níwájú yín náà lẹ́ẹ̀ máa rí nǹkan wí wáì why ti miracle ti ti to wa gbona ju ti jesu lo gbogbo miracle ti jesu o se ri lowo yin lowa allah ha ni ji miracle ka fo ogun se miracle ka lo magic fi se miracle magic ti nbe laye gan ni nigeria yi 70% e wa laya re ji ni allah opo lojo opo lo ni opo lojo opo lo nte ba nwo awon video awon china kan ton se nowadays ton fin to asiri magic fe so pe ko sin pẹ̀lú ọpọlọ oríṣiríṣi tí wọ́n tò jọ gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n ń lò pẹ̀lú mímọ́ sọ pé ẹ̀mí mímọ́ ni ẹ̀mí mímọ́ ni ẹ̀mí mímọ́ ni gbogbo ọ̀dọ́ tó yẹ kó wà ní fíìdì kan máa ṣiṣẹ́ wọ́n bẹ ní chọ́ọ̀chì tí wọ́n sọ kalẹ̀ bó ṣe wà ní chọ́ọ̀chì bẹ́ẹ̀ ló wà ní mọ́ṣáláṣí seventy percent mo lágbára mo kí ló dé tágbára tí ń ju tànẹ́bí muhammad lọ. gbogbo ń tànẹ́bí ọ̀sọ́ pé òun lè ṣe lẹ́yìn sọ lè ṣe náà kí ló dé tẹ́ ẹ fẹ́ dá yẹ́rú níbo nákàlí mélòó gan-an lẹ gbogbo àwọn tí ń fayé dà wá láàmú ẹ nákàlí ń jáde kárí nísìn ẹ jáde kárí àìmọye oògùn wà láyà rìn ló wọ̀ ní bẹ ní Ìlọrin àárọ̀ yìí ni kì ta ọ̀tọ̀ tó nìyẹn àwọn tí wọ́n lérí nígbà ọ̀rọ̀ ta pé tí wọ́n ètí bẹ́ẹ̀nbẹ́ nísìn tí ò tí ì bọ́ ṣé kò sóògùn mọ́ ni òun lòun dẹ̀ ń bọ́ sórí afẹ́fẹ́ ní mú olè nílùú Ìbàdàn tí wọn àrẹ́ǹjì ara ẹni tí ò jalè tí wọ́n dẹ̀ sọ kó jalè ninety percent tí mo bá nawọ́ sókè báyìí àdá ọyọ wà láyé àrẹ́ǹjì ni ninety percent tí n bá lanu iná jáde àrẹ́ǹjì ni arrangement ni packaging hyping wọ́n package gbogbo ẹ̀ ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n fi ń fúlù gbogbo ayé ni.